hallelujah yóò dára fún wa lórúkọ jésù ní abala wákàtí mìíràn yìí a gbé ọlọ́run wa ga nítorí oníṣẹ́ ìyanu tó jẹ́ ọba àwọn ọba àti olúwa àwọn olúwa ọlọ́run tá a pè tó ń jẹ́ wa ẹ̀mí àwọn wòlíì olórí ọ̀fẹ́ ọba tí kò lè yí padà òkè gbaingbain lẹ́yìn onígbàgbọ́ òun ni àpáta àti ìgbàlà wa òun ni ìrètí wa nítorí a kọ wípé kristi nínú wa ìrètí ògo olúwa gbé yín ga ẹgbà ọpẹ́ wa yóò dára fún wa lórúkọ jésù ọ̀rọ̀ ọlọ́run tó ń jáde tọ̀ wá wá labala wákàtí òun ni mo mú nínú ìwé orin dáfídì orin ogójì ó lé méjì ẹsẹ̀ ìkíní àti ìkejì tí ó kà báyìí wípé bí àgbọ̀nrín tí máa ń mí hẹlẹ sí ìpàdé omi ọlọ́run bẹ́ẹ̀ ni ọkàn mi ń mí hẹlẹ sí ọ òǹgbẹ ọlọ́run ń gbé ọkàn mi ti ọlọ́run alààyè nígbà wo ni èmi ó wà tí èmi ó sì yọjú níwájú ọlọ́run mi dáfídì òun ló kọ orin yìí òní bí àgbọ̀nrín tí mí hẹlẹ sí ipa odò omi tó ń pòǹgbẹ láti mu omi bí àgbọ̀nrín bó ṣe mí hẹlẹ nígbà tí òǹgbẹ bá ń gbẹ tó sáré lọ sí ipa odò láti lọ mu omi ó bẹ́ẹ̀ ni ọkàn òun ó hẹlẹ sí ọlọ́run ọkàn òun mí hẹlẹ sí ọlọ́run ǹjẹ́ òǹgbẹ ọlọ́run ń gbé ọkàn rẹ bí? ǹjẹ́ òǹgbẹ ọlọ́run òǹgbẹ ọkàn rẹ òǹgbẹ àti ṣe rere òǹgbẹ àti rìn ní ìwà mímọ́ òǹgbẹ àti ka ọ̀rọ̀ ọlọ́run òǹgbẹ láti gbé ìgbé ayé ìwà mímọ́ ǹjẹ́ òǹgbẹ ọkàn rẹ irú òǹgbẹ wo ló ń gbẹ ọ́ ǹjẹ́ òǹgbẹ ẹ̀ṣẹ̀ òǹgbẹ ẹ̀ṣẹ̀ ló ń gbé àwọn mìíràn òǹgbẹ láti ṣe ibi ló ń gbé àwọn mìíràn òǹgbẹ láti ta ẹ̀jẹ̀ sílẹ̀ ló ń gbé àwọn mìíràn ọ̀pọ̀ ìgbà ni àwọn aláìwà bí ọlọ́run òǹgbẹ láti láti láti hùwà búburú òun ló ń gbẹ wọ́n nígbà gbogbo bí òǹgbẹ yẹn bá dẹ̀ ti dé àfi tí wọ́n bá tí wọ́n bá tí wọ́n bá mu omi òǹgbẹ yẹn bó bá ṣe omi ẹ̀jẹ̀ ni bí wọn ò bá tí ì rí ẹ̀jẹ̀ mu òǹgbẹ yẹn ò tí ì tán ẹsẹ̀ wọn sáré láti ta ẹ̀jẹ̀ sílẹ̀ ọwọ́ wọn yára láti ṣe ibi òǹgbẹ àti bá ti ọmọ ẹlòmíì jẹ́ àti bá ti ẹlòmíì jẹ́ olóńgbẹ ẹlòmíràn òǹgbẹ ìwà bí ọlọ́run ṣùgbọ́n ní ti dáfídì ó sọ wípé òǹgbẹ ọlọ́run ń gbé ọkàn òun òǹgbẹ ọlọ́run ń gbé ọkàn òun nígbà wo ni òun ó wá láti yọjú níwájú ọlọ́run òǹgbẹ láti fi ara hàn níwájú ọlọ́run nígbà gbogbo òun dáfídì láti wà nínú tẹ́ḿpìlì ọlọ́run òun ló ń gbẹ dáfídì nígbà gbogbo òun gbẹ láti gbé ìgbé ayé ìwà mímọ́ ìgbé ayé àìlẹ́ṣẹ̀ òun ló ń gbẹ dáfídì nígbà gbogbo òun gbẹ láti ṣe ohun tí ó dára òun gbẹ láti kọ́ ilé fún ọlọ́run òun gbẹ láti wà ní ìhà ti ọlọ́run nígbà gbogbo òun ló ń gbẹ dáfídì kí ni òun gbẹ rẹ láàárọ̀ yìí ẹ̀yin ọmọ ọlọ́run kí ni òǹgbẹ tìrẹ náà níbo ni òǹgbẹ rẹ wà láàárọ̀ yìí mo rọ̀ wá lórúkọ olúwa bí òǹgbẹ òǹgbẹ omi ṣe ń gbẹ wá tà ń mú bí òǹgbẹ ohun tí ó dára nínú ayé yìí bó ṣe ń gbẹ wá tá à ń lọ láti láti mú wọn ṣẹ òun náà ló yẹ kí òǹgbẹ ọlọ́run kó máa gbé ọkàn wa òǹgbẹ láti gbé ìgbé ayé ìwà mímọ́ ó yẹ kó máa gbé ọkàn wa òùngbẹ láti ṣe èyí tó dára ó yẹ kó máa gbé ọkàn wa òùngbẹ láti ranni lọ́wọ́ ó yẹ kó máa gbé ọkàn wa òùngbẹ láti láti láti láti láti gbé ìgbé ayé tó dára olú yẹ kó máa gbé ọkàn wa òùngbẹ láti jẹ́ orísun orísun ìrànlọ́wọ́ fún ọmọ ẹlòmíràn òun ló kó máa gbé ọkàn wa òùngbẹ láti láti kéde ìhìn Paul àpọ́sẹ̀lẹ̀ ó ní ègbé ni fún òun tóun ò bá wàásù ìhìnrere òǹgbẹ láti láti láti fi Jésù hàn àwọn ènìyàn òǹgbẹ láti mú àwọn ènìyàn wá sọ́dọ̀ Ọlọ́run òun ló ń gbẹ Paul àpọ́sẹ̀lẹ̀ nígbà gbogbo níbo ni òǹgbẹ rẹ wà kí ni òǹgbẹ rẹ kí ni òǹgbẹ tiẹ̀ náà òǹgbẹ owó nígbà gbogbo láti ní àti láti ní láti kó ọrọ̀ jọ òun ló gbé ọ̀pọ̀lọpọ̀ òun gbé ọlọ́run jẹ́ kó gbé ọkàn rẹ láàárọ̀ yìí nítorí pé nínú ọlọ́run ó ní ó ní ìyè wà nínú ọlọ́run nìkan òun láti lè ní ìtẹ́lọ́rùn nígbà tí òun gbé ọlọ́run bá ń gbé wá nígbà gbogbo nínú rẹ̀ nìkan ṣoṣo ní ìtẹ́lọ́rùn ló wà bó bá kún fún òǹgbẹ owó kò sì bí owó yẹn ṣe lè pọ̀ tó kò lè tán àìní rẹ kò lè tán òǹgbẹ rẹ kò lè mú ọ sanra kò lè mú ọ pé nínú ọlọ́run bó ṣe òǹgbẹ aṣọ bó ṣe òǹgbẹ mọ́tò òǹgbẹ ilé kíkọ́ òǹgbẹ dúkìá ayé yìí gbogbo tó ń bẹ nínú ayé yìí bá tiẹ̀ fi gbogbo rẹ̀ jìn fún ọ kò lè tán òǹgbẹ rẹ kìkì pé kó wá ara rẹ rí nínú Kristi. No kó fi ọkàn rẹ sí ọ̀dọ̀ ọlọ́run jẹ́ kí òǹgbẹ ọlọ́run kó gbé ọkàn rẹ jẹ́ kí òǹgbẹ àti ṣe rere àti ranni lọ́wọ́ kó gbé ọkàn rẹ nígbà gbogbo jẹ́ kí òǹgbẹ ohun tó wu ọlọ́run kó gbẹ ọ́ nígbà gbogbo dáfídì sọ wípé ó ní kí èmi kó lè máa rìn nínú ilé olúwa ní ọjọ́ ayé mi gbogbo òǹgbẹ tó ń gbẹ nìyẹn kémi kó sì máa gbé nínú tẹ́ḿpìlì rẹ̀ òǹgbẹ tó ń gbẹ dáfídì nìyẹn ìwọ náà láàárọ̀ yìí mo rọ̀ ọ́ dákun jẹ́ kí òǹgbẹ ọlọ́run kó gbé ọ́ jẹ́ kí òǹgbẹ ìwà mímọ́ kó gbé ọ́ jẹ́ kí òǹgbẹ àti ṣe rere kó gbé ọ́ jẹ́ kí òǹgbẹ àti ranilọ́wọ́ kó máa gbé ọkàn rẹ nígbà gbogbo nítorí pé níbẹ̀ ni ìbùkún wà jẹ́ kí òǹgbẹ àti ṣèlàjà pẹ̀lú àwọn tó ṣẹ̀ tàbí tó ṣẹ̀ ọ́ jẹ́ kí òǹgbẹ yìí ó gbé ọ́ nítorí pé nínú ẹ̀ nìyé wà jẹ́ kí òǹgbẹ òǹgbẹ ọlọ́run láti kọ́ ilé ìsìn fún ọlọ́run kó gbé ọ nínú àwọn ọ̀rọ̀ gbogbo tọ́lọ́run ti fi fún ọ òǹgbẹ láti lu ọ̀rọ̀ yẹn láti fi mú ìjọba ọlọ́run dàgbà nínú ayé yìí jẹ́ kó gbé ọkàn rẹ bó ṣe ń jáde lọ láàárọ̀ yìí jẹ́ kí òǹgbẹ àti ṣe àti ranilọ́wọ́ àti bùkún fúnni jẹ́ kó gbé ọkàn rẹ òǹgbẹ wípé bí mi ò bá tí ì rẹ ẹnìkan bá sọ̀rọ̀ ọlọ́run lónìí kò tí ì sí àlàáfíà jẹ́ kó gbé ọkàn rẹ bó ṣe ń jáde lọ lórúkọ jésù olúwa yóò wà pẹ̀lú rẹ ọwọ́ ọlọ́run alààyè kó wà lórí rẹ agbára ọ̀gá ògo kó gbé ọ̀rọ̀ lórúkọ jésù gbogbo orísun tó ń sun ẹ̀ṣẹ̀ nínú ayé rẹ kó máa gbẹ dànù mo gbàdúrà pé ìsun tó ń sun ìwà mímọ́ lórúkọ jésù kó lóa kó ṣí sílẹ̀ iye kó wọlé tọ̀ ọ́ wá ìbùkún kó wọlé tọ̀ ọ́ wá ìgbéga lórúkọ Jésù kó wọlé tọ̀ ọ́ wá bí o ṣe fi ara rẹ fún Ọlọ́run bó ṣe máa pòǹgbẹ ohun rere lórúkọ Jésù Kristi ọ̀dá ohun rere kò ní dá ọ bó o ṣe ń pòǹgbẹ Ọlọ́run òǹgbẹ òǹgbẹ ẹ̀mí mímọ́ bó o ṣe ń pòǹgbẹ agbára Ọlọ́run lórúkọ Jésù Kristi kí Olúwa kó da ẹ̀mí rẹ̀ lù ọ́ bí o ṣe ń pòǹgbẹ láti pọ̀ sí nínú iṣẹ́ rere gbogbo agbára àti orí ọ̀fẹ́ láti pọ̀ nínú orí ọ̀fẹ́ yẹn kólúwa kó fi fún ọ nínú ẹ̀mí ẹ jẹ́ ká máa ṣe kẹ́ni ká máa ká máa pòǹgbẹ ẹ̀mí ọlọ́run máa pòǹgbẹ ẹ̀mí ọlọ́run máa pòǹgbẹ agbára ọlọ́run máa pòǹgbẹ ìfikún ẹ̀mí mímọ́ máa pòǹgbẹ àwọn ẹ̀bùn ẹ̀mí èyí tó lè gbéni ró èyí tó lè mú kí iṣẹ́ ìránṣẹ́ kó dàgbà sókè máa pòǹgbẹ máa pòǹgbẹ bí ìjọ ọlọ́run yóò ṣe wà ní ìhà ti ọlọ́run ó dára kéèyàn pọ̀ nínú ìjọ ṣùgbọ́n òǹgbẹ bí àwọn ènìyàn tọ́lọ́run kó lé wa lọ́wọ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run gẹ́gẹ́ bí aṣojú ọlọ́run òǹgbẹ bí wọ́n ṣe délé pẹ̀lú wa tí wọ́n ṣe dé ìjọba ọlọ́run olú ẹ̀ kó máa gbé ọkàn wa nígbà gbogbo lórúkọ jésù kristi bí a ṣe ń fi ara wa fún ọlọ́run láàárọ̀ yìí tá ń jọ̀wọ́ òǹgbẹ wa fún ọlọ́run tí òun gbé ọlọ́run yóò máa gbẹ wá lórúkọ jésù kristi orí ọ̀fẹ́ ọlọ́run nínú ayé wa kó máa pọ̀ sí i mo pàṣẹ ìyè sórí wa lónìí mo pàṣẹ ìbùkún mo pàṣẹ àlàáfíà mo pàṣẹ ìgbéga ní gbogbo ọ̀nà rẹ lórúkọ jésù ọ̀nà kó máa là fún ọ bó ṣe ń ṣe ti ìfẹ́ ọlọ́run lónìí tó ń tẹ̀ sí ìfẹ́ ọlọ́run tó ń pòǹgbẹ rẹ̀ lórúkọ jésù gbogbo tó ń jẹ́ òǹgbẹ rẹ nípa tara kó lu àkó máa tàn án òǹgbẹ rẹ nípa tẹ̀mí lórúkọ jésù kólúwa kó máa tán òǹgbẹ rẹ àní tó ń rere láti ọ̀dọ̀ ọlọ́run wá lórúkọ jésù kólúwa kó fi fún ọ nítorí akọ̀wé rẹ̀ pé lọ́dọ̀ rẹ̀ nire gbogbo ń sàn lórúkọ jésù gbogbo ire tó nílò lónìí tó fi gbé ìgbé ayé tó fini lọ́kàn balẹ̀ lórúkọ jésù kólúwa kó gbélé ọ lọ́wọ́ yóò sì dára fún ọ òǹgbẹ ọlọ́run ń gbé ọkàn mi jẹ́ kí òǹgbẹ ọlọ́run kó gbé ọkàn rẹ̀ òǹgbẹ ọlọ́run gbé ọkàn mi jẹ́ kí òǹgbẹ ọlọ́run kó gbé ọkàn rẹ lórúkọ jésù kristi mo gbàdúrà lónìí bó ṣe ń sàtọ̀ ọlọ́run wá nínú òǹgbẹ òǹgbẹ láti wà ní ìhà ti ọlọ́run lórúkọ jésù kristi olúwa yóò bá ẹni rẹ pàdé olúwa yóò tán òǹgbẹ rẹ ní orúkọ jésù gbogbo òǹgbẹ nípa ti ara gbogbo òǹgbẹ nípa ti ẹ̀mí ní orúkọ jésù k'Olúwa kó máa tán yóò dára fún wa ayọ̀ ni o. Jesus, o Luauá. Amém.